أشي صلاته هو محمد صلى الله عليه وسلم نادى صلاتنا صلى الله على النبي أشي صحابة أشي مبوع مصوبة كبيرة لتشهد محمد صلى الله عليه وسلم في يوم ما في التنزيل القيامة mo kí wa púpọ̀ ní tòkó yìí ẹni káṣọ́ àfọ́lọ́run ní ọ̀rọ̀ ńlá gbá tí yóò bá ti gbàfọ́lọ́run wàhálà ó pọ̀ lọ́rọ̀ rẹ̀ ọlọ́mọdé àgbà gbàfọ́lọ́run jẹ́lẹ̀ ọ̀ṣì tó lè kó lọ lórí ìgbàfọ́lọ́run ọlọ́mọdé àti ìpálẹ̀ ti fún wa àwọn bàbá bàbá tí wọ́n lọ ní ọwọ́ ìṣọ́wa àti ìpúpọ̀ àtọ̀rọ̀ àbójútó púpọ̀ lọ́dọ̀ yìí ẹ̀yà láti gbé ìfẹ́ àmọ́ ẹ̀dàkùn ọlọ́mọdé òdínà tó jẹ́ gbogbo ara lọ́wọ́ sáramọ̀ tó mọ̀ wà fọ́lọ́pọ̀tà bá tàbí kọ́ dáadáa fún yín mo fi ní kí táwọn bàbá kò fi kí gbogbo àwọn àgbàlagbà wa tí wọ́n lọ níkàlẹ̀ àti gbogbo àwọn ọmọ ìyá lápapọ̀ àwọn tó jẹ́ àwọn àbá àwọn ẹ̀kọ́ àwọn ummahat wal akhawat أبلغ الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله ألا فتاة لكم على ذلك وسوى نسألكم إيمان أتي عليكم جنود lójú ọ̀nà sunna tàbẹ́wà Muhammad sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ tán ni a wá gbé yẹ̀wò ọjọ́ tó lọ àmọ́ pẹ̀lú ogun lọ́dọọdọ́ wa gbé ẹ̀dú láti mẹ́rin àwọn tó ṣe kókó púpọ̀ a ní àwọn sọ̀rọ̀ pa al-Islam wal ààdà tó jẹ máa al-Islam wal ẹ̀lápọ̀ ẹjá lọ pé àdẹ́ tó lọ lé tó nù àdẹ́ tí ò lọ ẹjá lọ pé al-islam wà ìyà àádà ayọ̀wà ẹni àwọn sọ̀rọ̀ àti àṣà kí ni islam kí ni àṣà ìbáṣepapọ̀ wo ló wà láàrin Islam àti àṣà àṣà ìṣe ìkankan náà ní jẹ́rẹ̀ kí wá ní Islam ìlàjà ìhàwó ní Islam wá kọ sí àṣà ìpòwó ni àṣà wà nínú Islam ṣe ìsìláàmù ọ̀fẹ́ kojú rí láṣà ni

الإسلام والعادة الإسلام والدين الإسلام إسلام كلا الإسلام هو الاستسلام لله تعالى الإسلام هو الاستسلام لله تعالى تقول الإسلام إسلام من قصور ká ju wọ́n lẹ̀ ká ju apá lẹ̀ ká ju ẹsẹ̀ lẹ̀ lillahi ta'ala fún ọlọ́run ọba tó dá gbogbo ayé kí ni túmọ̀ ìjúwọ́ ju tẹ̀sílẹ̀ الإسلام لله تعالى بالتوحيد والانقياد له بالطاعة والانقياد له بالطاعة a ní ilẹ̀ gbéra wa lọ́nà tí ó tó dínà tòbí náà láti máa mú wọ́n ní ká pẹ̀lú Islam ó ní ká juwọ́lẹ̀ pé kò sẹ́ni tó dá sọ́mọ̀ tó dálẹ̀ tí ń tèmi ẹ̀mú tí ó pa wá tí ó jí wa aya sí àwà ká juwọ́lẹ̀ ibẹ̀ láàbà àbúrúdà hak ìlànwà pé kò sẹ́ni tó yẹ ká sìn nítòdodo pàǹjọ́ láwọn orúkọ ọ̀kan àti àwọn ìròyìn kan bẹ tó yẹ pọ́lọ̀ nìkan ló lè sọ́ra ẹ̀ àfìyí tó bá tún fẹ́ lẹ́nu ànábì ká tún juwọ́lẹ̀ pọ́lọ̀ lórí eré ó là ń pè ní Islam wọ́n ti yáàrù láhú nípa gbogbo tó bọ́lọ̀ bá wá ń pàṣẹ nínú àrùkù àn àbọ́lọ̀ ń pàṣẹ àgbà kí láti olè jọmọ́ Islam yẹnu wá lè sọ pé innama qawlu lil mu'minin idha du'u ila Allahi wa rasulihi an yahkuma baynahum an yaqulu sami'na wa ata'na olùwàgbọ́rọ̀ tí ó ṣe Islam nítorí ànẹ́bí wí báyìí láti fi ṣe ìdájọ́ ọ̀rọ̀ tí ó mọ̀ jáde lẹ́nu ẹ̀ náà ni pé a mo gbọ́rọ̀ wọn pé ti ṣe kíní mo tẹ̀lé ìsìláàmù yóò jẹ ìjúwọ́jú tẹ́ẹ̀lẹ̀ tányányá fún gbogbo tí bá ti ń jẹ́ òfin ọlọ́run tó wáyé láti inú àrùkù àn àbò wáyé láti ní ṣúnà lẹ́gbọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ẹni tẹ́lẹ̀ ìgbà kí ń bẹ ní òkèdè ayé rẹ̀ ẹ̀rọ tó jẹmọ́ kí ní bẹ láyé rẹ̀ nì náà mo rò pé alìbáàbò yẹ tọ́jú ní Islam láì lọ ọ̀rọ̀ Islam lè jẹ́ wá kọ́ lábẹ́ sọ oníjà lọ́jìnà kí náà wá ń pè látà àlàáàdà ó làtà lédè Lárúbáwá a tún lè pè ní alọ́rùn tí ó gẹ́gẹ́ mọ́ alọ́rùn àti àlàádá àti alọ́rùn nǹkan kẹ́lẹ̀ ní jẹ́rẹ́ òun náà lè tá a mọ́ ń tè ní àṣà tàbí kápẹ́ ní ìṣe kí ó ní máa dáadáa náà tún wà ẹ́ lè ìta ń pè ní àṣà máa dáadáa ìdású wà alìfúhù wà sáàrù alẹ́ o ní tí àwọn èèyàn tó ti sọ di ṣe wọn wà alìfúhù àwọn atẹ́ramọ́ nǹkan náà wọ́n fẹ́ràn rẹ̀ wà sáàrù alẹ́ orí nǹkan náà náà wá ń bá lùgbé tí ayé wọlé lórí ẹni tó bá ti rí báyìí òun làá mọ̀ pè ní àṣà tó láti máa pè ní ìṣe kábímọ́tán ọmọ awáfẹ́ jáde lọ a lè gbé e sọ́wọ́ àríwẹ̀ e ọjọ́ wọn káwá mú ọmọ kápọ̀ sẹ́yìn jọmá inú àkọọ́lẹ̀ wo ló wà bẹ́ẹ̀ lọ́rùkọ́ àtẹ́sì ló mú yóò wá ẹ̀sìn kọ́ bóò ló ti wá tẹ́lẹ̀ àwọn èèyàn bá sábà àwọn ń bára wọn lórí ẹ̀ wọ́n tí kọ̀ntínú láti máa ṣe bẹ́ẹ̀ lọ. a jẹ́ pé pípọ̀ ọmọ sẹ́yìn inú ẹ̀sìn ló ní àbí inú àtà. jẹmọ́ òdámi ló máa ẹ̀sìn ọlọ́wọ́ jẹ́ ìyọ́gùn lórí jẹ́ ọmọdé káyọ ẹgbẹ̀kó káwá sọ pé káàárọ̀ jẹmọ́ ẹ̀sìn ló mú wá bẹ́ẹ̀ ni àbí àṣà àṣà àti ìṣe ẹ̀sìn rẹ̀ àṣà rẹ̀ ìyíta wá jẹ́ pé ẹ̀wò gẹ́gẹ́ tó ṣe mú tọ́pìtì o ní pé tàbátàgbọ́rí ẹ̀ntà sọ ẹ̀ ajọ́ tí ẹ̀ntà ọ̀dọ́ ta tí yóò ti máa wá ìpìlẹ̀ rẹ̀ tàà bá wà lọ bá wà bọ̀ tó mọ́ láàwà bí jẹmọ́ sọ̀rọ̀ àtọ̀dọ̀ Allah ibẹ̀ láàmọ́ tírẹ́sì ẹ̀sìn lọ ìta wá pè ní àṣà tàà bá wá wádìí ẹ̀ lọ tàà wádìí ẹ̀ bọ̀jọ̀mọ́ tó mọ́ láàmọ́ wá òun sí ah, wọ́n láàmọ́ wọ́ òun lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn ajọ́ ti pé àwọn èèyàn ni wọ́n bèélẹ̀ wọ́n wà máa fi bára wọn lò láàárín ara wọn ajọ́ ti pé nǹkan pè ní ẹ̀sìn ọlọ́wọ́ ọba tó dá gbogbo àwọn ẹ̀dá òun ló ní ajọ́ ti pé nǹkan pè ní àṣà àwọn èèyàn ni wọ́n kàn máa gbèélẹ̀ fúnra ara wọn ìyẹn ló fà á láti mọ ibi pé ta bá ṣèwádìí àṣà àwọn onímọ̀ wá wájẹ́ wọ́n ní látàrí táwọn èèyàn ni wọ́n dé ilẹ̀ al'adáàtù wà àrọ́fú tẹ́lifù bí zamani wà mọ̀dá kí n ta bá ń pè ní àṣà àbí ìṣe ìyípadà lè máa bá o irú ìyípadà wo ẹ lè dénú bẹ́ẹ̀ bá sì dénú ràn míì yóò jẹ páwọn onímọ̀ gbà ní ààyè ó lè di àkókò kan nǹkan pè ní àṣà kó máa ní ojú tí ó fi máa lọ tó bá wá di àkókò ní àṣà táwọn èèyàn kan ti gbà lákòókò kan rí àwọn kan àṣìdé wọ́n jọ fáwọn òfẹ́rú àṣà báyìí ìyẹn ló fà lọ́jọ́ jẹ́gbà wọ́n pè wá pè ló kọ̀ ní ní àlàórùn ìjúbà àlàórùn ó ní pé èyí tí àwọn èèyàn ti mọ̀ láàrin ara wọn pé bá a ti mọ̀ ṣeré ẹnìkan ò ní ṣe káwà lánú pé ìwé òwò lọ ṣe lápẹ̀júwe bí ó bèèrè bá pọmọ ó wá kọjá láàrin wa ìjẹ́ nìkan nu wọ́n lánú pé kí ìwé ilé ìsàlẹ̀ lánú ẹ̀ kò ní yàwá lẹ́nu nítorí pé ta ti bá sábà ta dẹ̀ ti mọ̀ nínú ìṣèjì wa jọmọ́ ká wá rí obìnrin tó wá ń kọjá lọ́dọ̀ wa ó wá gbé ọmọ òpólò ó wá gbé kọ́kọ́ lọ́rùn ó wá fi ọ̀dá wé ó wá wé e mórí ó wé e bí láwàní jẹmọ́ tó bá kọjá láàrin wa kí láàmà ṣe bàbá ní àṣà àti ìṣe ni ẹnìkan kan ní wọ́n òní lánà àbá ìlànà ìjọba àní ìlànà lápẹjúwe bàbá àgbàlagbà ó ti wá lápá àwọn ọmọ gbé bàbá ní bàbá gbogbo àwọn àtàgbà àtọmọdé tẹ́bá ń kí ni wọ́n sọ ó pé a, ìwọ ọmọ bú wo rèé kí ló mú wọn pẹ̀lú ọmọ bú ni pé ó ti yapa sí tó jẹ́ àṣà àti ìṣe ṣùgbọ́n tẹ́kọ́ tó lọ àwọn ìran mi lọ́dọ̀ àwọn arúgbá tó bá rẹ̀ ní tó gé lápá àtúntọ́wọ́ rẹ̀ tó rẹ̀ ní owó pé mẹ̀túkú àríyẹ̀ túkú lọ́kọ́ ìtúbọ̀ mẹ̀túkú sì ní pé ọlọ́wọ́ kààbọ̀ nínú àṣà tí wọ́n ìjọ́tàbùkú ẹni àti ìṣe yóò máa yàtọ̀ ní ìgbàkan sí ìgbà mìíràn kí ìmọ̀mọ́ ọ̀rọ̀ mi yé dáadáa o tó túmọ̀ sí pé àtàrà kan ò ní máa ju kìíràn kan lọ àtàbí ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá náà ló mọ̀ ọmọ tó bá dé inú ọ̀rọ̀ mi báwọn náà bá dé máa ń ṣe òun náà ni ó wọ́n ní máàdà láti wá mọ́ pòrò pé báyìí nílẹ̀ wa èèwọ̀ ibòmíì ni nínú ni o àwọn àwọn àkànbẹ tàbálẹ́ wọn èyí àtàbà wá pàdé lọ́nà àwádẹ́ wọn tí wọ́n bá ti láwọn ọ̀nà tọ́mọ́ nígbà tí láwọn rí wọ́n wà tó ọdún láì ẹ̀yà tí tọ́ dẹ̀yà ẹ̀lẹ́ tẹ́ládárí lálàáfíà rẹ̀ tẹ́lọ ìwẹ̀ bí wọ́n tí kí wọ̀rí ìjọba àbáwọ̀lẹ̀ yòwá àwọn apàdé Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tó ti máa ń jẹrẹ tó bá e tí ìkíyàwó gbọ́wọ́lé láyá èbí ṣe àpẹẹlẹ rẹ̀. Àyàfi kó gbọ́wọ́lé e láyá fún ló ti dá ìẹ̀ padà. Ìdá, a jẹ́ ti pé nínú àṣà àti ìṣe tàbá tó bá ti jẹ́ pé méjèèjì náà mo bẹ́ni tó èkùnlé sí ewó ni yí padà ṣe máa bá ní gbogbo àyà àti níbi kíbi bóyá ẹlẹ̀bàmì foríbàrì ẹlẹ̀bàmì foríbàrì ewó ló jẹ́ pé ní gbogbo omi jẹ́ ìbá ti máa bá ojú kan ló gbọ́dọ̀ mọ́ wà nínú méjèèjì Ewó láàrin máa bá kó yàtọ̀ láwọn ìgbìyàn sí ìjọ nínú àṣà àtẹ̀sì. Àṣà. Ìjẹ́sìn gbọdọ̀ máa yàtọ̀, kò lè yàtọ̀. Kí ló dé jẹ́sìn ò lè yàtọ̀ ní pé torí pé ọba tó dá gbogbo àwátà ń bẹ ní ayé, òun ló gbé ẹ̀sìn kalẹ̀. Ṣùgbọ́n àṣà, àwa ń tẹ́lẹ̀ lọ́wọ́ ara wa. ìjọ pọ̀lọ awa Yorùbá bá kọ́ wa làwọ́ ògbèélẹ̀ bá bá jẹ́lẹ̀ àwúsá tí ò bá jọmọ́ sí wọn wọ́n gbé bí ìkalẹ̀ ìta ń pè ní ní àtàwà wà nínú wá jẹ́ ẹ̀sìn yíkalẹ̀ ní àgbékalẹ̀ pé afẹ́kún jẹ́ ìrọ̀rùn fún àwọn èèyàn àwọn ìfẹ́kọ́ wá ń bẹ ìsìláàmù wá ṣe lẹ̀ àmọ́ gbogbo tí ìsìláàmù wá ṣe lẹ̀ pátá in tó dáa orí ìsìláàmù rẹ̀ bí lọ́lẹ̀ adọ́gbà Muhammad sallallahu alaihi

ayọ̀ alùrùkù o ó ní tó dá nínú àṣà Islamu wà gbà wọlé ìkéjì alùrùkù pàṣẹ èyí tí ó dá nínú àṣà ìsìláàmù wà gbà wọlé kí láti mọ wọ́n bẹ̀ yìí tó dá nínú àṣà àti ìdí ò dá ìgbàdì mọ wọ́n wọ́n rẹ̀ gbogbo àṣà tó ṣe pẹ́ tẹ́rẹ bá ti dé ní ìsìláàmù ẹ̀ẹ̀rí tó pàkó Ìyí jẹ́kẹ̀ ẹ̀sùn fi rí tó tako, ẹ̀tún wá lọ rí tó sọ̀pọ̀ sí rẹ̀. Irú àṣà yìí, ó ti di àlẹ̀ọ́rùkú àṣàṣẹ́ ẹ̀bá tẹ́ jẹ́ wọn, àlẹ̀ọ́rùkú àṣàṣẹ́ àṣàkódàrù. Àṣàkójẹ́ pé ó wọnú Islam, kò tako ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Àṣà tí ó wá ta, ìtàbí mọ́ خالفت أو صادمت شيئا من تعاليم الإسلام ó ní àṣà tó ní pé ó lọ rẹ̀ orí dán kankan nínú Islam wa ìjọ tí àṣà àbí ìṣe táwọn èèyàn bá ń ṣe ìjọ tó bá ti lọ rẹ̀ orí báyìí ṣẹ́kùnmọ̀ bá ní ẹ̀sìn ọ̀dọ́ta ló ti wá Allah ayẹ́gbẹ́ tí wọ́n tàà sọ ní pé níjọ́ tí ń dáwọn èèyàn bá jẹ́ kalẹ̀ tó jẹ́ ẹ̀dá tó bá ti lọ rẹ̀ epo orí gbá tí ọlọ́run ọba dẹ́ẹ̀dá jẹ́ kalẹ̀ èwo ni ó mọ̀ ló gbọdọ̀ Yorùbá náà wá ní ọ̀rọ̀ kan ń sọ sábàrẹ́ni tó ṣe ìjẹta tí ò dáa ó ṣe ìṣe tí ó dá wọ́n wá sọ fún pé irú àtàkàtàwò oníkíní ò lọ ṣe yìí a jẹ́ sí pé gbogbo àtà tó bá ti takọ ẹ̀ kí ló kọrú àtà bẹ́ẹ̀ gbogbo àtà tó bá ti takọ ẹ̀ṣẹ̀ kí lẹ lórúkọ rẹ̀ gbogbo alájọ́ ń sọ ìṣòro gbogbo àtà tó bá ti tako ẹ̀sìn kí la mọ́ọ̀kọ́ rẹ̀ nílẹ̀ Yorùbá àtàkátà a máa ń wà mọ́ra ní àbá mọ́ ń tàádànù jọmọ́ àtàkátà nílẹ̀ Yorùbá a ma ń gbé e mọ́ra ní àbá ọmọ ń ta ádánù a ma ń ta àtàkàtà dánù a ti bátà a ní àtàkó bá da a ma ń wà mọ́ra a ní àmá àtàkàtà kí bá ṣe àtà ádánù ẹgbẹ́ ti àgbàdo kí ní gbogbo àtà tó bá ti tako ìlà kí ní látàkó dá lẹ́ẹ̀kan gbogbo àjà tó bá ti ṣe Islam Islam ò ti tapọ̀ lápẹ̀júwẹ̀ àwa jí kí wọn tó ẹ̀ká àrọ́ta àṣà wa àbí ẹ̀sìn wa Islam kíyàn ní kámọ́ ṣe kí mú kámọ́ kíyàn a máa lò àbá ní máa lò a máa yẹ àbá ní máa yẹ kí ló dé táàtẹ̀ máa yẹ lè ẹnẹ̀hú ọrùn fún sahih nítorí pé àṣà tó dá nírú àṣà bẹ́ẹ̀ jọmọ́ àwọn onímọ̀ fún abẹ́ fi àṣàwé ìkan láti tágbòrí ìkan sọ wọ́n ní jẹ́ ìta ń pè ní àṣà àti ẹ̀sùn àpòjúwe méjèèjì nígbàtà ti pé sí méjì wọ́n ní àtàkà sí àpáta ẹ̀sìn ó wá jà gẹ́gẹ́ bí ẹyin èèyàn bí wọ́n sọ ẹ̀sìn ẹ̀sìn tàbí àpáta àṣà ó wá jà gẹ́gẹ́ bí ẹyin ẹ̀sìn tàbí kí a pè àṣà tàbí kí àpáta rẹ̀ àbọ́kúta rẹ̀ àjẹjẹ́bẹ̀ mí ẹyin rẹ̀ àjẹjẹ́bẹ̀ mí nínú méjèèjì èwo ni mùsíbà rẹ̀ bá ń wọn àyẹ̀wò mùsíbà rẹ̀ bá ń tọ́jọ́ torí pé ká dúgbò dúró ní àyè rẹ̀ mùsíbà rẹ̀ bẹ́ẹ̀ nìkan ẹ̀yìn dúró láàyè tiẹ̀ àpáta náà ṣe kí ó dúró láàyè tiẹ̀ ó dá kó lè yé gbogbo wa ẹ̀yìn mẹ́jọ ìbàlẹ̀ ṣé ìsọ́kọ̀ ṣe ní lọ́wọ́ ìgbọ́pọ̀ sí ẹ̀ nítorí bó ṣe kí ni ó dúró láàyè rẹ̀ ìjọ tí kálukú bá ti ti mọ̀ wọn ara rẹ̀ kéé tí ẹwọ́n bá ti pọ̀ yí kéèkì ní mẹ́jọ àmẹ́wàá jọ kí wá bí gbogbo àwọn ẹni tó ń bí gbogbo wọn abá ní kí jẹ́rẹ̀ gbogbo wọn wá sọ àpáta ẹyẹ náà ní tẹ́jú ìjọmọ́ ẹyẹ náà ní mọ́ kí ìtumọ̀ ọ̀rọ̀ yìí tẹ́jú tí àtà bá dúró láàyè rẹ̀ ìsìláàmù lẹ́ gbọ́dọ̀ fọ wà táyẹn nǹkan àpọ́nlé látàyẹ gbọ́dọ̀ máa jẹ́ àmọ́ níjẹ́ tí àtà bá ti ní kí ló ti búdà o ó kẹ́kọ̀ọ́ ní ká ìsìn ọlọ́wọ́ wa ìsìláàmù ní kẹ mú bá tàbẹ́ kí ló ní ká dé láti ìdáhùn kí ni ìtumọ̀ ọ̀rọ̀ dáṣọ a ní àwọn kọ́ìdà kan kí ni kọ́ìdà yìí príncipù ni ìtumọ̀ príncipù yìí ni pé ọmọ́kẹ́ gbára mi pé o aláàdátú mọ̀hàkámà ẹjá pé jọba aláàdátú mọ̀hàkámà àfọ̀dúwò tí wọ́n gbọ́ ìrọ̀ ẹnu bá pẹ̀lú ẹ̀dá sí àlàáàdájú mọ̀hákámà tábọ̀ tó lọ pé síkù dápọ̀ ẹ̀ ìtúbọ̀ ẹ̀ ní pé gbogbo sábà ti ń pè ní àṣà gbogbo sábà ti ń pè ní ìṣe ìsìláàmù ní ìta láàyè kóhun náà ká mọ́ ti àwọn ìdájọ́ kan sí lọ́dọ̀ àwọn ọjọ́ gẹ̀lú Islam Islam ti gbé pẹ̀lẹ̀ àwọn ìwádọ́pìn bóò láti mọ́ lọ Islam ní ẹwà padà sínú àtàní bẹ́ẹ̀ bá ti wá mọ́ ń ṣe òun náà ní kẹ̀ẹ̀kì àmọ́ táwà kan bẹ̀rẹ̀ ẹwù Acha! àṣà a ní ẹ̀sìn ní ìta bá ti pè ní àṣà mọ̀ àṣàlà ìta gbà láìlé ká mọ wá àwọn ìdájọ́ kan lọ sílẹ̀ àwọn abẹ́ máa máa fi fún Acha ní ìsìláàmù jẹ́ fún ẹ̀sìn wa ẹ̀sìn wá ṣe déédé rẹ̀ ìsìláàmù wá ní tó bá rí báyìí ilé ìjọ ti kú ọ̀láta ó gbọ́dọ̀ mọ́ sí ẹ̀ àwọn ìkọjọ́ wá bẹ ìyẹn láàrù àlàáda tó wọ́n hàtàmà ó ní pé ìsìláàmù ti gbófin rẹ̀ wá akẹ́ẹ̀ṣe ayẹyẹ ìyàwó abígbàgbọ́dàmà akẹ́ẹ̀ṣe ayẹyẹ ìyàwó ìsìláàmù pè wá lọ síbi wà ní mọ́tò nìgbà adọ́wà muhammadu láàrín nígbà tó bẹ́ẹ̀ kọ́lẹ́jì sọ́nà ọ̀sọ̀hára ó ní áòlì wọ́dọ̀ òfìṣà ṣe wà nímọ̀ rẹ̀ kó dàkájí pé ẹran láfọ́lọ̀ ọ̀sọ̀pá awábẹ́ ti wà ní mọ́tò nìgbà káàpẹ mọ̀lẹ́bí ṣe ìsìlámù sọ̀rọ̀ ọ̀pẹ̀ ẹ̀ sọ̀rọ̀ mọ́jọ̀ máa káàpẹ mọ̀lẹ́bí ṣe ìsìlámù sọ̀rọ̀ ọ̀pẹ̀ nínú àṣà àti wa ọdún òṣè jẹ́sẹ̀ ìfẹ́ ni pé ọjọ́ àgbọ̀dọ̀ sáyẹyẹ ìgbéyàwó tàbá tẹ́sẹ̀ ìgbéyàwó nínú àṣà àti wa bóòlù àwá tí wọ́n jẹ́ ẹbí ò dájú àbẹ́bí ò ní dájú ilé ìyá wa ó gbọ́ ilé bàbá ó gbọ́ ọ̀rẹ́ ó dá aládùúgbò náà ń wọ́n gbogbo wọn ni ó dà sí. mo nílò ẹ̀sìn ẹ̀sìn kan ló ń pè yẹn fún wa ẹ̀sìn kan ló ní ẹ̀sẹ̀ bí ẹ̀pàrá ẹ̀pà níbi. àmọ́ nínú Islam nígbà tó ṣe pé kẹ́ẹ̀pẹ́ bí kẹ́ẹ̀pàrá kẹ́ẹ̀pẹ́ dúró rẹ̀ nígbà tó ò ti tako kankan nínú Islam àlàáàdátú mọ̀hàtánà àtàríhùn akẹ́kọ̀ọ́ náà ní pé bẹ́ẹ̀ tí ń ṣe inú àtàríhùn bẹ́ẹ̀ náà ní kẹ́ẹ̀kì máa ṣe ọjọ́ tí wọ́n tó bá lẹ́sí wà nímọ̀ tún lẹ́dá àrápòjò rẹ̀ tó bá wá wà nímọ̀ lẹ́dá àríkájú wà nímọ̀ ọlọ́pẹ̀lú ọpàá ọpọ̀ ojúlùmọ̀ àwọn àrìsọ wá jẹ́ ọpẹ̀lú wá everybody wá jẹun kẹ́mìkọ́ ọgbọ̀n pẹ̀lú èwo lọ sí wọ́n torí bá ti máa ń ṣe àtàwà nù ìwà tó gbọ́dọ̀ wá ní a ah, ṣe ẹ̀dígbà fún ká mọ́ pé ewé jẹ́ ìdájú nìkan wà lè mọ́ pé alájú ẹ̀múdù ní ibà aláwà máa ń bà alájú àrúkù lárúkòkò kí ló kọ́ wọn bẹ̀ àkókò wọn bẹ̀ o aláàdájú mọ̀hàdámà màmá jẹ̀mọ́ àdẹ́ ti gbọ́rọ̀ mi yẹ báyìí àtàlù ẹ̀sìn ó gba ẹ̀ka láàyè mi tẹwárí kò mi níbi tí ẹ̀sìn náà bọ̀ wà àtàlẹ́ àtàtúmọ̀ jẹ̀sìn àtàlí o ìsìláàmù wà ní ah, bí á àtàlí bà jápọ̀ oúnjẹ ẹgbà fẹ́lẹ́ iná ìjọ́bìnrin àpòjúwẹ̀ lè wà pọ̀ ó lẹ́bí rẹ́lò míì tí ò bá tí ó yẹjú dáadáa tó bá ti wá ní ibi tẹ́sì tọ́ síra sí ẹ̀sẹ̀ á ah, wọ́n ti ẹ̀sí ń ṣe kí ní ṣí ìsìláàmù ó tó dé owó tọ̀mà pariwo pé àtàlí ọkọ̀ sínú ẹ̀sùn kan ìṣẹ́ ìwọ̀n ẹ̀tọ́ ọ̀hún àtàlí lóòótọ́ àmọ́ ti táìtà ìrìnlẹ̀ ayé ìsìláàmù ti sọ́ di ẹ̀sìn àpòjúwò rí ẹ̀nu tó bèèrè ọmọ lòlùkọ́ ẹlòmí wa ọwọ́ inú àwọn jàìlìyà ọwá ní tó bí ìsìláàmù tó dé àwọn obìnrin káwọn èèyàn tó tí wọ́n ń ga àpọ̀lọ́gbọ́jú ọwá ní ẹni tó rí ẹ̀ so ìsìláàmù tó mú wá àtàlọ́ mú wá kọ̀ ìjẹ́nu ọ̀rẹ́ sọ́run gbogbo dárùkù láyé ìbá ilé ti sọ̀rọ̀ bí láì náà bí sọ̀rọ̀ bí pé ẹ máa ṣe ìjọba kódà tó bá ṣe pé àṣà ní tẹ́lẹ̀ àà nípe látàmọ́ kí láàmọ̀ pé náà ẹ̀sìn ẹjí wá má pè júwé bí ìtọ́lágbára wá tí wọ́n mọ́ bí ẹni náà pé ṣọ́lẹ̀ mọ́ pé lè náà látà ẹ̀ ní kílá pè júwé ọ̀hún jọmọ́ ká mọ́ iṣẹ́ hajj iṣẹ́ kílá pé iṣẹ́ hajj ṣẹ́rí ti hajj tàǹsẹ̀ ipò olówà nínú Islam rúkúnún min alkaani Islam orígun kan ní orígun Islam olórígun ẹ̀dẹ́ta àrùn ṣẹ́rí ká káàdínlẹ́wà mọ̀hánbọ̀rọ̀ tó dé làwọn lárúwáwá ti ń kàwà kù kàábà abọ́gbogbo táwọn ètè ọlọ́run kọ́ bí ń sìn ẹlẹ́ẹ̀kejì àwọn tó bá tó táwọn èdè ńlá kanú wọn táwọn ó bá tó ní agbọ́dọ̀ jẹ́ kíkiri ìpò padà gẹ́gẹ́ bí ẹ̀sìn ìsìláàmù náà wá mú àjíwá wá ẹ máa tàwáàbù káàbà ìsìláàmù náà mọ́ wá ẹ wá ara bí ṣùgbọ́n làwọn ń ṣe tẹ́lẹ̀ àbáwá ni ẹwà ń hò àmọ́ ìhòòhò yìí ó ti tako fi tí ó mọ̀ jẹ́ aṣọ ara mi lẹ́jẹ̀ ní bá ṣọ ara mi wá tá mọ́ lọ́mọ́ra jọmọ́ èyí wọ́n ṣòkòtò sábẹ́rẹ̀ o ìwòwò ọmọlúwàbí lè ìwò wà tí ó fi gbé aṣọ ara mi wọ́n ìkéde tó yóò jàrẹ̀ ó tó tó gbé wọ̀ láwí o ìyẹn ní kò ní káṣọ lábẹ́ kò ní sí bíjẹ́sì lábẹ́ kò ní sí pátájọ lábẹ́ aṣọ ara mi nìkan ni yóò wà lára láti rí àwọn apá kan nú ara kí ni ó mọ̀ sí yóò mọ̀ sílẹ̀ àtàwọn nípìnlẹ̀ ìhòòrò náà mọ̀ ń ṣe àmọ́ ẹ̀sìn ìjúlẹ̀ Islam ẹni àta ìhòòrò kó rẹ̀ ẹmọ pàkájà aṣọ jọmọ́ iṣẹ́ hajj àṣà wá ní àbẹ́sìn àṣà ní àbẹ́sìn kí ló fà ẹ̀sìn wa ìyẹn mi túmọ̀ ọ̀rọ̀ táà sọ pé àlàáàdájú mọ̀hàtàmà ìsìláàmù fún àṣà lẹ́nu ọ̀rọ̀ ó fún lẹ́nu ọ̀rọ̀ ń bò ní oṣù ọdẹ́sìn ó fún lẹ́nu ọ̀rọ̀ ń bò ní ìkòṣù ọdẹ́sìn àmó ní ẹgbẹ́gbàgbò àmọ́ ìsìláàmù wá ní òfin o òfin ni pé láàtọ́ àṣà ní maklókin bí máa ṣe àtẹ̀lẹ̀ fààrẹ̀ ó látọ́ mẹ́rẹ̀ gbogbo ọjọ́ tí àṣà bá ti wá ń tako ẹ̀sìn jọmọ́ èwo láàrín rí máa ẹ̀dàkùn ẹja sọ ewó láàrin rí mọ́ àṣà alápẹ̀jú àṣà àtẹ̀sìn ẹ̀yẹ́ dàbí àpáta àṣájì dàbí ẹ̀yìn tẹ́yìn bá sọ rí mọ́ àpáta kí láàrin rí mọ́ tí àpáta bá sọ rí mẹ́yìn kí láàrin rí mọ́ a jẹ́ pé àpáta ó sì mọ́ ṣẹ́kù ẹ̀yìn nìkan tó bá kọjá àyè rẹ̀ ó láàrin jẹ́ gbogbo tó jẹ́ àṣàwà wà tí ẹ̀ sì ń báyìí lè ti tako ó ti di àṣàkáṣà ẹjẹ́ wá fún wa lápòjú rẹ̀ ọjọ́ ti lọ púpọ̀ àmákòjú òfin wa fún wa ń lẹ̀ ìlú báyìí tí kì máa ń lẹ́jọ́ lẹ̀ àtòjú rẹ̀ ni ká mọ kólẹ̀ sí yàn ká mọ ṣe kí ni jọmọ́ ipò wo ló wà lọ́dọ̀ wa ẹ̀sìn ní àbí àṣà

tàbáwà padà sínú ẹ̀sìn tàbáwà bá pé ẹ̀sìn tako ìpúnlẹ̀ èrò làwá ní ṣe mọ́ ooo àdíkẹ́ kí ni àdíkúnlẹ̀ mọ́ ọ̀rọ̀ wà rí ẹ̀sìn tako kúnlẹ̀ àfẹ́sì ò tako akàrúgbọ̀rọ̀ àwọn àbáwá lẹ́sìn tako àmọ́ ẹjẹ́ àjẹ́ báyìí

bàbá ládámà gbogbo àwọn bàbá wà lẹ̀ yorùbá yìí máa bá sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ yìí tẹ́sìn bá ti sọ bá wa ó tó àbí òtó òtó tẹ́lí ìgbà abẹ́mú wà yìí abẹ́mú wà lágbègbè pé àwọn bàbá lágbà ní bàbá nù bàbá kàmọ́lì ilé ọ̀rọ̀ tó jìnà ní fídíò rẹ̀ ń bẹ kéde pé ọ́díò fídíò tí wọ́n náà mọ̀ wò ó bá ti sọ̀rọ̀ yìí láti tẹ̀síwá lè rọ́bì sọ̀rọ̀ yìí alátàmọ́jì ní ká máa fúnlẹ̀ ká máa dọ̀bálẹ̀ kìí ṣe kí kí ìsìláàmù agbóhótọ́ ìjọba bàbátà fídíò rẹ̀ ń bẹ́ ń bí o ẹgbà bẹ́gbọ́ wọ́n ni àfúrọ́dápọ̀ àfáwọn ọ̀tọ̀ òsùmọ́n dàgbójú wọ́n ló ní jọ́ bí ìyànbá ilé kíyàn ó wá kíyàn títí ó wá débi ìwùkú báyìí bàbá dàmọ́lì ní bàbá ìwà sọ pé àtẹni tó kí ìyàn débẹ̀ àtẹni tá a kí bẹ́ àwọn méjèèjì ni wọ́n ròjọ wájú ọlọ́run tàbí sọ bẹ́ẹ̀ jẹ̀má bàbá dàmọ́lì wọ́n ní lórí ìgbóná ní ẹbí máa kí ayé gbogbo àpọ́lẹ́dá bá wá rí orí ìdúró náà láti mọ̀ rí ọkíyàn pẹ̀lápọ̀lẹ́ àbí ọkíyàn pẹ̀lálàyé bàbá yìí

wọ́n pè ní al-Islam wa taqalidul jahiliyya ẹmà pé dàmà sáàmọ̀túwọ̀ rẹ̀ ìtúmọ̀ tó fi kí wà láàrín lórí ó kẹ́ yàtọ̀ jẹ́ bàbá ní Islam àti àwọn àṣàkáṣà Islam àti kí ni o àwọn àṣàkáṣà olóòpótí ojú ọ̀rẹ́ àwọn akó oríṣiríṣi àtàkàtà síbẹ̀ àwọn abẹ́ dárúkọ àtàkàtà kan ọjọ́ dárúkọ kí ìjọba àtàkàtà kan àwọn abẹ́ fún àtàkàtà yìí ní àkọlé wọ́n ní àkọlé àtàkàwọ̀ sẹ́sọ̀ yìí òun ní àtàwádò olùjàhìrì kí ló wọ́n fi Nàìjíríà wà máa hàùláhà bàbá lágbàmọ̀ lọ sọ o dákùn káà tó lọ ọlè bọ́ọ̀ta o ọlọ́run ṣe lágbàmọ̀ kúkú ni wọ́n rí kọ́ lágbàmọ̀ ni òjìjì náà tẹ́ẹ̀dẹ́ ìjọ́ ọ̀rẹ́ àwọn ọmọ ìwé pé bọ́ọ̀ta ìwé kọ́lá ọ̀sọ́ọ̀dì kí la mú dání yìí èrè owó náà kọ́ ẹ̀dàkùn kálukú orí o kódà kọ́ lè mọ̀ àwọn mọ́tàbà àtọmọ́ ń tẹ́jú ara eléyìí òdíwó tó kọ́bí original copy tó yẹlé ẹ̀sàmìfáì kọ́bí ẹjọ́ ẹlẹ́gbò wọ́n ní àtàwádùn òjìjàhìrì ìtẹríba ìmọ̀kan ìtẹríba àtàkàtà sí Nàìjíríà ní Nàìjíríà wà máa àwòláhà àtàwọn ìlú mi tó sọ̀rọ̀ rẹ̀ kí wá ní bàbá ládámọ̀ bẹ́ pè ní ìtẹríba tó jẹ́ àṣàkáṣà ẹlẹ́kùn ẹbàǹká látàzárù fi Nàìjíríà látàzárù fi Nàìjíríà ọmọ àṣàwòláhà yóò wá tó ما يسمونه بالتوابع. Àbádádámọ̀ ni kò yẹ kòkò tó sì wà ní Nàìjíríà àtàwọn ìlú míì mírọ̀ wá síbi jahiliya nínú àwọn àṣẹ́kùbọ̀ àjàkátà in táwọn èèyàn máa pè ní ìtẹríba nínú àwọn àjàkátà tó wà ní ilẹ̀ Nigeria àti tó tó náà rí wọ́n ní kanú ẹ̀ ní ọjọ́ òmìnira wọ́n nínú ẹ̀ ní ṣe ìtẹríba ká máa wá gbọ́ bàtà lẹ́sẹ̀ nítorí bá fẹ́ kíyàn kí ni bàbá ládá wọ́n pé àṣàká wọ́n lè fi tọ́ ọdínú ẹ̀bákan náà orí ká pàdé èèyàn lọ́nà ká wá dọ̀bálẹ̀ ká láàfẹ́ mọ́ sí lára àwọn ẹlápẹ̀mọ́ bá ń sọ̀rọ̀ lára àwọn wàkùnjúrò ní tàhíyà ọdínbákan náà àti ká mọ́ forí kanlẹ̀ nítorí bá fẹ́ kíyàn wàdàkùnríhà àtàwọn tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lè ní kẹ́rí ìborí ń sọ ẹ̀jẹ́ àmọ́ lọ bóyá jẹ́ pọ̀lú ìfẹ́lẹ̀ nìkan ni àti kí ẹmọ́ sí kí ní kó máa tẹ̀ nínú àrájí nínú àwọn ìwà àwọn àṣà mọ̀mọ̀kúrùlà tó jẹ́ àṣàkáṣà tí Islam láàfẹ́ sí ìdí nínú ẹ̀sìn mahajúrọ̀ bí dúnìyàndà àtàtàwọn èèyàn gò ṣe má lágbàáyé o ṣe ní o ṣe ní ọdúnṣùgbọ́ ó wá ṣe ọ̀dá àánú pé àwọn àtàyíjì ìṣẹ́kù wà mọ̀ hábàbá ó ní ìjẹ́ ìtàwọn èèyàn ti nífẹ̀ẹ́ ìlànà ọmọrọ̀ àwọn aláṣẹ wá ti nífẹ̀ẹ́ àwọn lọ́balọ́ba wá àwọn àgbàlagbà mú wa wọ́n sì ní ẹ̀ṣà yìí nàìjíríà ní nàìjíríà ilẹ̀ ni yóò tó fi dè ní àbálágbàmọ̀ náà sọ̀rọ̀ ọmọ tẹ̀síwájú wà láyé tẹ̀sí ọ̀hẹ́jì wà ìdè alábòdíwà síbò wá tó rẹ̀ àyíyó máa kéde fóun tako àǹkírẹ ní bá ọlọ́lẹ́wà àti kò tó bẹ̀rù ìlà àyàfi olúwà àti tó lè sọ ìdà ọ̀rọ̀ díyá tó bá ti mọ̀ tó yóò tẹ́wù lọ́rùn ayíyà àtúkù ìrìnà ìgbẹ́ táwọn èèyàn ó bà ń lóókọ jẹ́ àwọn yóò tún bí kúfù yìí àbíkẹ́ pèé ní kéfèé nípọ́ máa bú ni àwọn yóò di irú dámà àbíkọ́sí ẹ̀ láwọn ó pàá dámà ó tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ túnmà sí ìdáàlú

tẹ́lígbà tó wá sọ̀rọ̀ ìfẹ́ mọ́lúwà tí kò tó rẹ̀ àwọn ni àmọ́jẹ́ láwọn àfà pẹ̀lú ọ̀rọ̀ àbáláyégé wá bẹ́ wọn wọ́n nílà àkọ́kọ́ wà nílà lọ́rọ̀lọ́mà aláwọn àfà àtọ́m̀bẹ̀ mọ́nìyà sínú wọ́n dùn mọ́ wọn tán mọ́ débẹ̀ bọ̀ àìmọ̀kan ló sì wọ́n débẹ̀ wọn mọ̀ pa ẹ̀ wà ojú wọn dúdú wọn àmọ́gílẹ̀ sí sọ ń pa ẹ̀ wà nínú wọn ní bẹ̀rù àwọn àfá ẹgbẹ́ ẹgbẹ́ máa ń yẹ sínú ha ẹgbẹ́ ẹgbóhun náà fẹ́kọ́ mọ́ sí mọ́ àdìbàsíọ́ wájírọ̀ ọ̀yà òun mọ̀ pé ìsìláàmù ní ò dáa ṣùgbọ́n mo máa láhátán lìtàmẹ́ẹ̀dì dáhàmá àdàtẹ̀kìrí kan lè máa fi máa lé ní òjẹ́kótakò wàtàmádìyà al'umara bí kíbìrì yá èyàn jẹ́bì bẹ́ra sátáwọn lọ́ba lọ́ba ń ṣe àwọn àfáà ní ìná ọ̀fẹ́ mọ̀ ṣe mú ẹ̀ ó jẹ́ kọmọ̀ gbà orí ìlànà ó dì àwọn àfáà mẹ́rò ní àwọn àfáà lápapọ̀ lóòrùn àwọn ti rí wọ́n mọ́ àríwẹ̀kọ́ ó láláìmọ̀

nítorí gẹ́lẹ̀ níbi tàwọn èèyàn táwí àwọn àgbọ̀ rẹ̀ jáda pariwá àdíìdì máa nàbí makidúbà ní alànàbí wọ́n parọ́ rẹ̀ máa nàbí ni wà gọ́yọ̀ ma'arufin inda alil hadi wọ́n ládìdì àwọn àfá ládìdì òmọrú àdíìdì bẹ́ẹ̀ huwa àádàtù ààrìlì báládì kàtúnnà wọ́n ni wọ́n láti jẹ́ ní pé àṣà ìlú kan ó dà gẹ́gẹ́ bí ṣúnnà ah, àkàrà wọ́n kérò àti ìjìbá wà náà pé ah, àṣà ìlú ní ìṣúnnà náà ló ti rí àìbọ́tàkó àti ẹ̀rọ ni àbábáríkẹ́ ní sọ̀rọ̀ yìí àwọn mọ́rọ̀ ìlọ àwọn ya torí ah, àfẹ́ gbogbo àtìkò ó sì nígbà lọ torí bá ṣe ń lọ yìí yóò mọ̀ orú ní ọlọ́kẹ̀rò ní kí làbá àrí sọ ẹ̀ kí làbá lágége tí wọ́n wá kúnlẹ̀ fún wọn abálágége táwọn ní ìmọ̀ kúnlẹ̀ ni à ń bọ̀ wá bẹ̀rẹ̀ láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ amọ́dé ń parí abálágége lọ abálágége bá sọ̀rọ̀ ilé nìkan tí wọ́n kọ́kọ́ jáde mìtún láàbí mọ́ṣáàbí tààlìdì àrọ̀bì nínú àwọn ọmọ tí wọ́n àwọn ní mọ́ṣáàbí àwọn wá ní dandandandan gbogbo wọn gbọdọ̀ ha sí àgbàrí aláyọ́bà wá ní jẹ́ wọ́n ní káwọn máa ha mọ́ àbálágbàrọ̀ ní mo ní gbogbo jẹ́jà ọkọ̀ kí wọ́n jẹ́ kí wọ́n ha ìjẹ́ sí lórí náà tí جلوا معنى الحياة وأثاروا فيه خصما وابتداء هكذا قد جهلوا التوضع وبنوا في سجود والحناء خلعنا لي خلعنا لي جعلوه واجبا لهم قبل وصول للبناء كل من خالفهم في هذه وصفوه بالذي منه براء جعلوه كافرا لدينهم وارتعدوا وارتعدوا لقتاله واعتداء

òpin ìtìjú wọ́n gbọ́ ti gbọ́yé wọ́n bú ti dá ìbẹ̀rẹ̀ ìtìjú wọ́n ti gbọ́yé bàbá ní hágàdà bẹ́ẹ̀ náà sì ní báwọn èèyàn Yorùbá mi kọ̀dìjẹ́ ìlú tàwàdọ́à wọ́n mọ́ ń tàń pẹ̀ ní wọ́n gbà náà wú ìgbà tí wọ́n tú tẹ̀ríba ọwọ́ mọ̀ ìtẹ̀ríba lọ́dọ̀ wọn wọ́n wá ń tú sí sí ìsùjú ní níbi ká máa forí kalẹ̀ kíyàn wà nìṣìlá àbí ká máa tẹ̀ ìnìṣìlá látàwọ́ra tẹ̀ báyìí wọ́n wá lóòlá ń pè ní jáàlúwò àdìbá wọ́n sọ di pọ́rọ̀ ẹ̀yẹ̀ ní gbogbo ẹni tí ó bá wá kí àwọn àfá láwọn mú àwọn àgbà wọn kọ́ tó kí wọn ọgbọ̀dọ̀ bó bàtà kódà bí bá tọ́ pé bàtà rẹ fábúdáwù sun ní lèmìnà kọ́ tó wọlú kọ́mpáǹdì àfá lọ́gbọ̀dọ̀ bó bàtà ọdún abọ̀ ọwọ́ akọ́bàtà rá ní ọdún afẹ́tẹ̀ lásán kò lò mọ́ ní kọ́ làbà ń fi áàbì yìí ẹni tó bá yarí tó bá lè kólẹ̀ èmi ò ní tẹ orí mi kọ̀kọ̀ èmi ò ní forí kalẹ̀ kíyàn èmi ò ní bọ́ bàtà a ní wọ́n sọ ni wọ́n ròyìn àjẹ́ gbígbé jàálù hùhù kàfìrá ní dínì yìí kọ́dà wọ́n pẹ̀lú kẹfẹ̀ lọ́wọ́ àwọn ọmọdé wọ́n kúrò àwọn àwọn ọ̀rẹ́ ìsìláàmù kánà ń ṣe jẹ̀má wọ́n ti ń pẹ́ kèyí ìsáàrí sí àbáṣẹ̀ yìí rẹ̀ wọ́n tàn fún orí nàbí mílíọ̀nù wọ́n pè ní kéde ní gbọ́rẹ̀ wọ́n wà àtìdá wọ́n tún wá múra kalẹ̀ pé bọ́ bá lọ́ọ̀ ní kúnlẹ̀ bọ́ bá ṣe lúlù àálù ọ̀rọ̀ tó bá ṣe rí fún lò ájẹ́ kí ni àánà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àtúbí kan lọ wọn ó ní kọ́ tààlà kí ló pè túnmọ̀ rẹ̀ ẹ̀ẹ́ ajẹ́ pé tàbá náà ní kúnlẹ̀ ájẹ́ kí ni olóòdó tí a ń pa ọdọ̀ tàbá náà sọ́bí ní àwọn ìwòrà ọwá sí àwọn ni wà nínú ìrọ̀dàmáà aláwọ̀ àkáàkù wọn bẹ̀rù ó bọ̀rọ̀ táǹkàì alọ́mọ̀wó láti pé 193 194 195 ó dẹ̀ parí sí 196 wọ́n bá bẹ̀rẹ̀ sí bíbù tàíyà wọ́n ni wà ní ìlànà ìrọ̀lọ́mà aláwọ̀ àkáàkù wọn bẹ̀rù mẹ́rin tó wúlọ kùnúbàrùn alágúrí ráàdì àdẹ́ àwọn tí wọ́n tàpátà yìí àtàkì ò dá ni wọ́n kó ìrà ẹ̀ wàhálà sí ìjà níhà wọ́n sì láwọn àṣàrí ní àṣàkáṣà wàlàkí lọ́wọ́n àmáwà fàtàwí láyé ìrìnkúnà nílẹ̀ àwùjẹ́ àgbára wọn kan kankan wà láyé ìdíjúnà mọ̀fábọ̀ wọ́n àríbi tí wọ́n bálọ̀ wọ́n náà mọ́ndà wọ́n mọ́ndà lè ṣe mìíràn láti ṣe báwọn wà ní wúwà yìí

kán mọ̀ lọ ẹ̀mọ̀ wọn pé kò dá àmọ́tà lágbára àti lè kọ́ ara wọn lè ní àádámọ̀ wà lára àwọn àpá táà lè ké kí ni táà lè kọ́ wọ́n ni ọmọ tẹ́ kò dá àmọ́wà lè ké kí ni wọ́n lè kọ́ ọwá ní àwọn àbáyì àti ìdíwọ̀n àwọn àwọn agbára lé ọlá àwọn agbára lé àti ìdìbọn àwọn ẹ̀ṣẹ̀ mẹ́ta tó ń jẹta ní kàkẹ́jẹ̀ wọn alùpàpà ní jẹ́ ìjọba ṣe wọ́n ní fíàt ìjọba gbàgbé dánbọ̀ wà mọ̀ túkìrì wú àlè àti tó jẹ pé òun wọ́n ṣe àmọ́ wọ́n jẹ wọ́n bàbá ara wọ́n gbàgbé òun ní ṣe o àmọ́ wọ́n jẹ nírú ó di àbá àlè yorùbá mélòó lẹ́yìn bàbá kan bẹ̀rẹ̀ ìgbọ̀ ni wọ́n ti kú ẹ̀rọ wọ́n tó wọ́n ni wọ́n wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ọdíò rẹ̀ náà ń bẹ òmọ́rẹ̀ gbogbo táwíyà ní lọ́wọ́ gbogbo ẹ̀ láti ní lọ́wọ́ jẹ̀mọ́ wọ́n ní kí ní ìdájọ́ kámọ́ fúnlẹ̀ àbáyìlẹ́ gbá àwọn àlágùn wọ́n ní lẹ́nu kọjẹ́ kò dáa lẹ́nu kọjẹ́ kò jẹ́ kí ló yẹni ẹmọ́ bàrá yìí ogun kò jẹ́ kí ní ẹ̀kùsọ́rí kẹrẹ̀ láàmọ́ bèèrè kò dáa tábẹ́tọ̀ yóò alájẹ́ àrẹ́jẹ́ aláyé tó bá rẹ́ dárúkọ ẹnìkan ọlọ́bẹ̀lá ilé ọdí òyí ọlọ́bẹ̀lá lọ́wọ́ ọlá ni alájẹ́ àbòlùgẹ́ ní àbòjò wọ́n pè wọ́n pẹ́gbò wá lọ́rọ̀ kúnlẹ̀ a ìkúnlẹ̀ ni a kò sí nínú Islam wọ́n ṣùgbọ́n àwọn àfáà wá nǹkan wọ́n sádọ̀ bálẹ̀ wọ́n sì bá kọlẹ̀ àwọn àfáàní wá kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ ìdọ̀bálẹ̀ wọ́n wá fi ìkúnlẹ̀ ẹ̀lẹ̀ pé láwọn àfáàní náà bá dé àwọn òun ajagun àtiwádìí àbá àti ìdè àtìdí àbá àti ìdè àwọn àfáàní tí ó wà dàbàyé ìkúnlẹ̀ wọ́n dé àbí wọ́n dé a máa wá kúnlẹ̀ àtàkátà ní àbátà lójá àtàkátà ní

torí àwọn èèyàn ti kiri ìdàgbọ́ rẹ̀ ọwọ́ gan wọ́n mọ̀ láwọn ọmọ kan lọ́dé àwọn ọmọ kan kọ́ lẹ́dé àwọn bàbá yìí náà ṣe kiri wọ́n sọ abẹ́tẹ̀lẹ̀ tó bá ní ẹ wọ́n sọ ṣùgbọ́n wọ́n ń ṣe wọ́n ti ń yọra wọn rẹ̀ wọ́n nípa wọn ní agbára nígbà táwọn òsì bẹ̀rù ẹ̀fẹ̀ àwọn ọkọ̀ àbá ní sọ ẹ̀dàkùn àwọn bá rí bọ̀rọ̀ tẹ́ bá dúró tẹ́ bá bẹ̀rẹ̀ tẹ́ bá kí yóò mọ̀ sáré fàyín jù àwọn bàbá rí bá àlájì kàmọ́lì bàbá kàmọ́lì wọ́n ní tẹ́ ẹgbá káwọn bá dúró tẹ́ ẹgbá tẹ́ kúnlẹ̀ sí wọn wọ́n ní wọ́n mọ̀ fà wọ́n tún ní mọ̀ tàbáwá padà sínú ẹ̀ rí jáàtọ́ bọ́ta mú ẹ̀ àti ìmáyà kò lálẹ̀ wá àmájí ìdàndọ́bì wá àmókí ìbìnú tẹ́mí àtọwá àmọ́ ẹ̀ẹ́kẹ́lábájí ìbìnú tẹ́mí àjọ wá bàbá tàbí sọ̀rọ̀ alájá àlẹ́jì aláyé sọ̀rọ̀ alájá àbùkẹ́ ní àbò tó tó kí ló mú wá kù mọ́ ayẹ́gbẹ́ ẹni tí ó bá kọ́kọ́ sọ wá lẹ́nu oríwá kọ́ ní ó ti gbé ó yá àwọn bàbá tó ti gbé nù ó ní àwọn bàbá òun náà kọ́ wa ní ká mọ́ ẹ̀lẹ́ jẹ́mọ́ wá fún ọ̀rọ̀ kan níparí ṣe wá ní tó bá wá pè ní àṣà àtàmọ́ lè láti pọ̀ fún àwọn èèyàn àtàmọ́ lè kí ìjọba fi lè ẹjọ́ fún wa lápẹ̀kú rẹ̀ ṣẹ́ rí ọtí mímu àṣàrí lọ́dọ̀ àwọn lárúbáwá àṣà tó ti ní wọn lára ìjọ tọ́lọ̀ ọ̀fẹ́ kọ sí fún wọn ọlọ́wọ̀ kọ́lẹ̀ kan náà kí ló dé tó rú wa òfẹ́ kọ́lẹ̀ kan náà nítorí tó ti di àṣà wọn ọlọ́wọ́ akọ́ wà ìmẹ́sí kó ní bí wà ní túnmọ́rù máa ákùbárù ìjọba èèyàn ọ̀rọ̀ mọ̀ bèèrè lọ́wọ́ rẹ̀ pa ọjọ́ àti jẹ́jẹ́ sọ mú ọ pé ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ́ẹ̀ o àwọn àǹfààní díẹ̀ díẹ̀ náà fi wà àwọn ìkan mú wọn wọ́n ah, tí wọ́n pé á nígbà díẹ̀ لا تقربوا الصلاة وأنتم سكارى tẹ́ẹ̀bá ti mú tí yóò ẹmọ́ jẹ́ ní ìrún ó ti jẹ́ ìdíje rẹ̀ ó tó wá ti jẹ́ ìjẹ́ ìta pé ẹmọ́ mú tí máa ṣẹ́rí ẹ̀kọ́ kan ló ẹ̀ká kọ́mẹ̀ ẹ̀kọ́ a lè rí ìgbàlẹ̀ ẹ̀sán náà bóò láti lọ jẹ́ yẹ̀ẹ̀yẹ̀ ìrọmọ ìyá mi tàbí ṣoṣo náà inú ẹbí yìí ni inú ilé yìí ni àwọn bàbá kan jù wá ń yarí mọ́ lọ́wọ́ ní gbogbo nǹkan lè gbà lọ́wọ́ rẹ̀ ṣọ́rí kúnlẹ̀ yìí èèlè gbà lọ́wọ́ rẹ̀ ah, á mọ́kúnlẹ̀ mọ́ ọ̀rọ̀ mọ́jẹ̀ kí ni jama mọ́kúnlẹ̀ àwọn sọ nípa ti ní kúnlẹ̀ yẹn ọ̀rọ̀ tí ó bá máa jáde lẹ́nu rẹ̀ yóò máa jẹ́ ọ̀rọ̀ tuntun ẹlòmíì kò ní kúnlẹ̀ máa bàbá ìtorí tó gbọ́ tún náà ọ̀rọ̀ kò bá kò gbé yóò tó

ráúkù lọ́rù ráúkù lè dábá ráúkù lọ́rù ló wá tí wà báwọn àmọ́ tí wọ́n kíra wọ́n lè wọ́nù ṣẹ́rí pé tó bá láti ní tí wà náà wá lẹ́sìn ṣèbóyẹ kán ní bá ti máa ń kíyàn nínú ìsìláàmù nù àmọ́ ìyára ti máa mọ̀ pé àwọn náà ní láti ṣe ṣùgbọ́n abẹ́lúwa wa